إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله يكون الفلاح في الدنيا والآخرة قال الله تعالى واتقوا الله لعلكم تفلحون عباد الله إن الدين الإسلامي دين يسر وسهوله وليس فيه حرج على الأمة قال الله تعالى وما جعل عليكم في الدين من حرج وقال سبحانه وتعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقال صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه وقال صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا متفق عليه ومن مظاهر التيسير في الإسلام الجمع بين الصلاتين في وقت واحد وله أسباب منها نزول المطر الذي يبل الثياب لقول ابن عباس رضي الله عنهما جمع رسول الله صلى الله عليه وسلم بين الظهر والعصر والمغرب والعشاء بالمدينة من غير خوف ولا مطر رواه مسلم وقيل له ماذا أراد قال أراد ألا يحرج أمته رواه مسلم ولا يشرت الموالاة ولا نية لعدم الدليل ولا يجمع بين الصلاتين إلا من كان بداخل المسجد لأن من كان بداخل المسجد هو الذي يتضرر بنزول المطر ومن الأعذار المبيحة للجمع بين الصلاتين في وقت واحد المرض الذي فيه مشقة وحرج على المريض إذا صلى كل صلاة في وقتها للحديث السابق عندما قيل لابن عباس ماذا أراد بذلك قال لئلا يحرج أمته بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم لإحسان إلى يوم الدين أما بعد فمن العذار المبيحة للجمع بين الصلاتين في وقت واحد السفر وهو كل ما يسمى سفرا بالعادة فإذا رجع إلى بلده فإذا وصل إلى بلده قبل خروج وقت الصلاة الثانية فلا يعيد الصلاة dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọjọ́ sípò ní ìjọsìn tọ́ sí onìkan ọlọ́lẹ́tọ̀ọ́ láti máa pè ọlọ́run ọba tí ń ṣe ìjẹsìmú fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba náà òun lọ́jọ́ sí pé ó ṣe ẹ̀sìn Islam ó ṣe nírọ̀rùn fún àlẹ́hùnmà láti já sí pé kálẹ̀ fi sìn kálẹ̀ rójú rí ọlọ́run ní ayé àti ní ọjọ́ gbìndé alkiyama a tọrọ ìkẹ́gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá wọn ará lérìn àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn abẹ́ amátọ́tẹ̀lé ojú ọ̀nà mọ́ títí di ọjọ́ ọ̀gbẹ́ni alqiyama ìbẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba ó di ọwọ́ èmi àti ẹ̀yin torí pé pẹ̀lú bẹ̀rù ọlọ́run lèyìn ó fi jàjàbọ́ nínú fìtínà ayé àti ti ọjọ́ ọ̀gbẹ́ni alqiyama ọ̀nà ọba sọ pé wattaqullaha la'allakum tuflihun ẹ bẹ̀rù ọlọ́run kẹ́lẹ́ bá ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tí ọ̀rọ̀ púpọ̀ lọ́jọ́ sí pé kò sí nǹkan tí ó mọ́lé lọ́dọ̀ ẹlòmíì ju àyèmọ̀kan lọ tí nǹkan kan bá wà tó bá nira fáwọn èèyàn tí ẹ̀mí wọn ò lè kó àfi pẹ̀lú wàhálà tó ní agbára ẹ mọ̀ yìí pé ọwọ́ ara wọn ni wọ́n fi fà á kò sí nínú ẹ̀sìn torí pé ọlọ́run bá jẹ́ kó yé wa pé bí wọ́n ti gbé ẹ̀sìn Islam kalẹ̀ ọ̀nà tí ọjà sí pé ìrọ̀rùn wà bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá pàṣẹ pé wákàtí kọ̀ọ̀kan la gbọ́dọ̀ máa kírun ó ti dọ̀ràn yàn láti lè máa ṣùgbọ́n náà bọ̀ tí pàṣẹ wípé ọdọọdún òun náà ni hajj ó ti di ọ̀ràn yàn ṣùgbọ́n náà bọ̀ fún wa tọ́lá ọba sọ onílọ onílọ lọ́bàtà ti níye kan kódà ìbá má tó ọjẹ kọ́ má tó ọmọ ọgbọ́dọ̀ yọ zaka rẹ̀ ó sì dọ̀ràn yàn níyẹ̀ tí ọlọ́wọ́ bá sọ yìí pé gbogbo oṣù láti máa gbààwẹ̀ fún òun à ní choice torí pé òun ni ọba tó dá wa ṣùgbọ́n ọlọ́wọ́ bò sí léyìí fún wa bí kò sí pé gbogbo nǹkan tí ó ṣe ní ìjọsìn gbogbo nǹkan tí ó ṣe lófin kò sí ìtọ́jà sí pé kọ̀bá ẹ̀mí rẹ kò sí ìtọ́jọ́ sí pé ìnira wà ń bẹ̀ fún wa kódà ìtọ́ba tọ́jọ́ sí pé fúnde kan àbílẹ̀ kejì tí èsì ìsìn ní gbogbo ògbà ìnira fẹ́ wà ń bẹ̀ yóò tún fi tútù sí ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala sọ nínú suratul hajj pé wa ma ja'ala alaykum fid-dini min haraj ó ṣe àfitì ó ṣe ìmúkúrò haraj ìnira kúrò nínú ẹ̀sìn islam ọ̀nà ọba sọ pé òun ò fi sínú ẹ̀sìn tó ń tilẹ̀ ẹ̀tọ́ fún yín láti lè máa fi jọ́sìn fún ọtí sí ẹ̀sìn islam òun ò fi ìnira kankan bẹ̀ fún yín bó ti wùlẹ̀ kọ́ ma. nínú suratul baqara ọ̀nà ọba sọ pé gbogbo nǹkan tó ń ṣe lófin fún wa òun fi ń wá rọrùn fún wa ni òun fi ń wá kí a lè sórí rẹ̀ ayé àti ọjọ́ gbìndì alkiyama tí ó ti sí ìnira kankan níbẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna dina yusr ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn púpọ̀ ni ẹ̀sìn tó rọrùn ni wala yushadda ad-dina ahadun illa ghalaba ẹnì kan ò sì ní mú ẹ̀sìn lé fún rẹ̀ àfi kí ẹ̀sìn ó borí ẹ̀ ìtumọ̀ ní pé ẹni tí bá ń la nǹkan ètò náà ọ̀la bọ̀ lọ́rùn tó ń la bọ̀ lọ́rùn nígbà tó bá yá yọ padà irun àwọn àrùn kan lọ́ràn àyàn fún wa tó ti já sí pé kò sí nira ń bẹ̀ ó tún wá yọ̀ǹda fún wa láti yan náà fìlà bá a bá ti lágbára kéèyàn wá wòye pé òun ojú ọlọ́run òun ò ní ní fi máa sùn lóru bí sẹ́yìnkó ti mú nǹkan lè fún rẹ̀ so nígbà tí wọ́n fi ṣe bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì yóò kàgàrà láti lè máa ṣe so yẹn ní anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ pé ẹsìn yìí ẹsìn tó rọrùn ni bọ́lá wọn bá sì ti gbé kalẹ̀ fún yín òun náà ní kẹsì sí kìíní òun náà ní kẹsì pẹ̀lú rọrùn ẹ má tún la nǹkan míì ìsọyá sí pé ẹ̀mí yín ò ní lè gbé ẹ má làbọ̀ ọ̀rọ̀ yín lọ́rùn. ó àwọn àpèjúwe lọ́pọ̀ tí ń júwe rírọrùn ẹ̀sìn Islam fún wa ṣùgbọ́n èyí tá a sọ níbẹ̀ òun náà ni alìjẹ́mọ̀ ọba yìí náà sọ láti ìrọ̀rùn tọ́nà ọba tún fi síbi wípé a lè kírun méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ìyẹn ni pé kákí àyílá àti àlásàrì kákí papọ̀ yẹ́bù tó jẹ́ sí pé ìpìlẹ̀ ní pé irun kọ̀ọ̀kan èèyàn gbọ́dọ̀ fi lásìkò ẹ̀ ní àyílá wọ́n gbọ́dọ̀ wọlé kéèyàn tó kì ìgbà tálà sáré bá dé ilẹ̀ èèyàn òkè èèyàn gbọ́dọ̀ kì síwájú àsìkò rẹ̀ ìgbà mágírèbè bá tó ilẹ̀ èèyàn òkè ìgbà ìṣá ìbá tó ilẹ̀ èèyàn òkè ẹni tó bá kírun síwájú àsìkò rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò nírun yóò tún rùn yẹ̀kí ṣùgbọ́n ìgbàláyè máa wà nígbà míì fún àwọn àti ètí Islam tó faramá tí ń júwèé ìrọ̀rùn tí ọlọ́run bá ti sínú ẹ̀sìn yìí pé síwájú kí àsìkò oorun kan ó tó tó èèyàn lè kíkọ ẹ̀ pẹ̀lú ìrọ̀rùn míì ìtumọ̀ ẹ̀ ní pé lásìkò àyílà bẹ́ẹ̀ bá kí àyílà tán èèyàn tó lè kí àlásàrì pẹ̀lú ẹ̀ kódà kí àsìkò àlásàrì ọmọ sì tó tàbí kó sí pé kéèyàn ọmọ tẹ̀ kí àyílà kọ́ wa lọ lára di àsìkò àlásàrì bákan náà Maghrib tẹ́yìn bá ké tán èèyàn lè kí ìṣáì pẹ̀lú ẹ̀ kódà kí ìṣáì ọmọ ti wọlé tàbí kọ́mọ́dẹ̀ sí mọ́gírìbì kọ́ wa jẹ́ sí pé yóò lọ lára dìgbà tí àsìkò ìṣáì ó tó ìgbàláyé bẹ́ẹ̀ ọmọ ń wà fún àwọn àti tí ń bọ̀ yìí ìdí àkọ́kọ́ òní ọmọ rọ̀ á sì rí pé àsìkò rẹ̀ náà ni àwọ̀ yìí tọ́jà sí pé àwọn èèyàn ń béèrè lọ́pọ̀ níbẹ̀ yìí ẹlòmí a máa fẹ́ sọ di nǹkan tí ó tún fi dá mọ́sálásí rú dídá irun pọ̀ pẹ̀lú ara wọn yẹn ni pé kákí irun méjì lásìkò kan náà kìí tọ̀ràn àyà ìgbàláàyè ìrọ̀rùn tí ṣẹ̀rí àti lófin ni tí èèyàn bá ṣe yẹn ni pé tóyọ̀ bá ń rọ̀ tó kí mọ́gírẹ́bì lásìkò ẹ̀ tí máa mọ̀ sọ ipé rárá ó dìgbà tí ṣá ìbátótó kóhùn tó kí eléyìn ò ní wàhálà kankan kìí sí pé bóyá ó ti àdádálẹ̀ àbí ó ti nǹkan tí ọ̀lẹ́tọ̀ kódà rí nínú àwọn onímímọ̀ ìmáàmù Abu Hanifa tóhùn ò rí sí pé yẹn lè kírun méjì papọ̀ ju àsìkò hajj lọ so lára àwọn àgbà onímímọ̀ ò lè léyè ṣùgbọ́n èyí tí ẹ̀rí tó faramọ́ ni pé àwọn àgbàláyè kan wà tó yẹ sí pé kéèyàn ó ti bẹ́ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ tún wá ní ìrọ̀rùn lọ́nà ọba fi mú wá kí wá sí nǹkan tẹ́yìn ó tún wá sọ di nǹkan tí mọ́sálásí ó fi pín sí méjì tí máa mọ́ sọ yí pé òun ó ti jámù ni òun ó kí irun papọ̀ lẹ́ẹ̀kan náà ni sáàkọ́ sọ pé rárá pé kò sí nǹkan tọ́jọ́ àbílẹ̀ yẹ pé apá kan sọ pé àwọn ó ti jámù tí máa mọ́ sọ pé rárá o bóun ó ti kì ní èyí tí máa bá ti fara mọ́ níbẹ̀ kò sí ètè láti lè sàlàyé kí ni ìdájọ́ tọ́rọ ọmọ nǹkan yìí fún ẹni tó bá já sí pé ọfẹ́ lò bẹ́ẹ̀ tí ò sì sí kankan tí òjò bá ń rọ̀ ìtumọ̀ ẹ̀ pé tójò bá kàn sú lásán kò lẹ́tọ̀ọ́ láti sọ pé ah òjò ló sú yìí máa di kí mágírèmì sàn ẹ̀jẹ̀ àkíṣà yìí so kò sí gbà láàyè bẹ́ẹ̀ lè tọ́ tẹ̀sán nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ torí pé òjò tó sú gbogbo àwọn náà rí òjò a máa tún gbà tí ò ní rọ̀ rárá sòye pàtó yá sí pé ìgbà tí ọba láwùjáre láti lè fi da ìrún méjì papọ̀ ìgbà yẹn ni èèyàn ó tó síbẹ̀ èèyàn ó rí kójú ń rọ̀ báyìí májẹ̀mú àkọ́kọ́ nù pé òjò tí ń yìí òjò tó lè pa aṣọ ni ìyẹn ni pé tí ó kí aṣọ tutù ṣùgbọ́n òjò wẹliwẹli tó ṣe pé kódà kò lè díyàn lọ tó bá fẹ́ lọ bí iṣẹ́ kó sọ pé kó má lọ so irú òjò báyìí èyí sì torí rẹ̀ láti lè sọ pé wọ́n ta ìrun méjì papọ̀ ìyẹn ni ó wà níbàámu sí nǹkan sí Ibn Abbas radiyallahu anhuma tí ó sọ pé arada an la yuhrija ummatahu ó ní ànábi sallallahu alaihi wasallam ó kí ọ̀run zuhuri àti asri ó kí papọ̀ lẹ́ẹ̀kan náà yẹn pé bó ti ń kí àyè látàn ló kí àlàtàrí ó sì kí magrebi àti ìṣá yẹn pé bó ti ń kí magrebi tán ló kí ìṣá níbo ní madina kì kó sí ìrìn àjò rárá wọ́n á bí lérè pé kí ló fàdá náà bí ti ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ pé ilẹ̀ allah yuhrija ummatahu kí ni rọ́ọ̀mà bá wà fáwọn èèyàn láti já sí pé inú òjò ni wọ́n tó fi wá kí àlásàrì àbí ẹ̀ṣà ìyẹn jẹ́ kó yọ wáyé pé tọ́ba sí pé kò sí nira èyàn ò ní kírun méjì kọ́ wá kí papọ̀ ní àsìkò kan náà gbogbo ara sì máa òjò èyí tó yá sí pé ó lè fa ìdí lọ́wọ́ látara pé aró tutù tí ìbá pé kí wọ́n wọnú rẹ̀ sókè ní pé òjò tí yọ̀ọ̀rọ̀ téèyàn ó lè kírun méjì papọ̀ lẹ́ẹ̀kan náà yóò jẹ́ sí pé òjò tó sí pé tí ìmá wọnú èèyàn náà máa yí pé ó wọnú òjò kìí sí òjò tó sí pé kò lè sí nira kankan bẹ̀ nípa ipé kí aṣọ òtútù bákan náà lọ́jọ́ sí pé kìí sí májẹ̀mú ni kí èèyàn ó ti ní lánìyàn yí pé èèyàn ó tẹ́yìn bá fi kí mọ́gírẹ́bì tán èèyàn kì í ṣáà a rí nínú àwọn onímọ̀ tó bẹ́ẹ̀ ní pé yóò fi clear ni pé bóyá èèyàn ké mọ́ pébèsà nísìn ojú ti bẹ̀rẹ̀ bí màmú ti sálámà láàrin bí ìṣẹ́jú méjì mẹ́ta lòjò wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé nígbà wọn ké mọ́ pébèsà kò sí lẹ́mìí wọn pé wọ́n kírun ìṣáì pẹ̀lú ẹ̀ so èyí tó tẹ̀sùn wọn ni pé nígbà tí àwíjàre ti lè wà bí a ti kí mọ́gírèbì tán lòjò bẹ̀rẹ̀ tí àsìkò iṣẹ́ ò sì tí ìwọlé ọ láti dìde kí wọ́n sì ti kí wọ́n tó kí ìṣá ìlà pẹ̀lú rẹ̀ so ìyẹn ni àrífà sí wípé mo wà láti ìyẹn ni pé àbí àníyàn kí àníyàn kọ́ wá nípa wípé síwájú kí ó tó kí mágbélé ta kó ti lánìyàn wípé òun kí ìṣá ìlà so ìyẹn ti mẹ́jẹ̀ mọ́ ìyẹn náà ló sì bá títò ìyẹn ni pé kí àlàfo ọmọ wà àlàfo lè wà láàrin wọn ìyẹn ni pé ní ẹsẹ̀ kí mágbélé ta àlàfo lè wà nípa ipé kí wọ́n fáwọn èèyàn níyọ̀ǹda láti lè lọ sí àlùwàlà láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mélòó kí wọ́n tó gbé ìṣá ìdìde so iye nìkan tí ó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ bákan náà lọ́jọ́ sí pé a gbọ́dọ̀ ṣàkíyèsí ìgbà wo ni òjò bẹ̀rẹ̀ torí pé gbà míì mọ́gíríbì ò ní tì tó tójò fi bẹ̀rẹ̀ tí mọ́gíríbì ọ̀bá èyí tó jẹ́ súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ yí pé kọ̀tẹ́ntì sábà sí mánìsìn ò ní pé ẹni tí ó bá pèrún òun ò wílẹ̀ ní pèrún wípé káwọn èèyàn wá sí ọ̀run nígbà wọn sọ ní pé sallu fi rihalikum dípò hayya ala salat dípò kọ́ lọ pé káwọn èèyàn jáde wá kírun tó náà fi mọ̀ pé òjò ní ọ̀rọ̀ yìí so yóò sọ yí pé káwọn èèyàn kírun nínú ilé wọn ni ìyẹn ni súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí kójú ò tí ì bẹ̀rẹ̀ tí irun ò tí ì dé tójú fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ sẹ́yìn pé wọ́n ti wà nínú mọ́sálásí ìlòjó bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n ti kí mọ́kírìbì tán yálà wọ́n kí mọ́kírìbì lọ òun ni òjò bẹ̀rẹ̀ ni o àbí wọ́n kí mọ́kírìbì tán ni òjò bẹ̀rẹ̀ tó wọ́n gbé ìṣá ìdó láti lè kí. bákan náà lọ́jọ́ sí pé èyí tó tẹ̀sùn wọn níbi kìí ṣe mọ́gíríbì àti ìṣáì nìkan ìní àlèkí papọ̀ nítorí òjò ìbá àti pé àyílà náà tó bá ti pásìkò àyílà ni òjò bẹ̀rẹ̀ bí a ti ń kí àyílà lọ nílòjò bẹ̀rẹ̀ àbí wọ́n kí àyílà tán nílòjò bẹ̀rẹ̀ tí àlásàrì tí ó sì ti wọlé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí wọ́n kí àlásàrì pẹ̀lú ẹ̀ ìyẹn ló tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí pé yálà àyílátàlá sáré ní o àbí magreth àti ìṣá. lára ìbéèrè tí wàá wá ni pé ìgbà míì wà tó ṣe pé ìmáàmù àti èrò ẹ̀yìn wọ́n ti ké àyílátàlá sáré bí a ti ń sálámà dára yìí lójú ọ̀bàdá àbí kí wọ́n tẹ̀ tó sálámà já bí a ti ń ké àlàásàrì lọ ìlòjú dá ṣe àlàásàrì yẹn wọ́n padà dá padà rárá wọn ò ní dá padà mọ́ torí pé àwíjàre wà fún wọn láti dá papọ̀ nígbà tí wọ́n fi ń kì í so wọ́n ń kì í lọ ìní àwíjàre yẹn lọ so wọ́n sì máa kọ̀ǹtínú náà ni ìtumọ̀ ẹ̀ ni pé kódà kójú ọ̀dá nígbà wọ́n ń kí àlàásàrì lọ àbí gbà wọ́n ń kí ìṣáì lọ so wọ́n sì láǹfààní láti tẹ̀kínlẹ̀ o wọn ò ní dá ìran àlàásàrì àbí ìran ìṣáì wọn ò ní dá padà wá so eléyìí ti lọ́nu ọlọ́run bá ti gbà ní ẹ̀sìn. àpèjúwe mi ni pé wọ́n ti mọ́ngírèbè lọ ìlòjó bẹ̀rẹ̀ àbí wọ́n ti àyè lọ lọ ìlòjó bẹ̀rẹ̀ so ó ti wà lẹ́mìí pé tí màá bá ti sálámà báyìí òun náà ni wọ́n gbé rùn àlásàrè àbí ìṣá ìdó ṣùgbọ́n wọ́n tó kí mọ́ngírèbè tán ìlòjó ti dá ìtumọ̀ ẹni pé wọn ò láǹfààní àti tún kí ìṣá ìpẹ̀lú ẹ̀ torí pé tí a fẹ́ ti torí rẹ̀ kí mọ́kúrẹ́bà àti ìṣá ìpapọ̀ àdé àyílá àti àlásàrì so excuse yẹ ti kú mẹ́ mo rò pé gbogbo àwọn nǹkan yẹ nǹkan tó ṣe pé ó ṣe fìlà ká ìdè náà ni torí pé ìtọ́nà ọba fi ṣe tí ṣẹ̀rí àfi ṣe lẹ́tọ̀ọ́ pé kéèyàn ọ̀dà àrùn méjì papọ̀ ó ń lo so òjò tí a fẹ́ ti torí rẹ̀ ṣe ìrun méjì papọ̀ tá a fẹ́ fi kí ìrun méjì papọ̀ òun ló ti dá yìí lọ́pọ̀lọpọ̀ tó ti dá lásìkò tàkọ́kọ́ ọ̀hún àti pé wọn ò ní láǹfààní láti kí ìrun ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹ̀ bákan náà nínú tá a ṣàkíyèsí nígbà tá a bá fẹ́ kí irun méjì papọ̀ yálà àyílátàlá sáré ni o àbí mágírèbì àti ṣáì ni o nípa òjò yóò jà sí pé ẹ ń tọ́ wà ní mọ́ṣáláṣí ni obìnrin tó ṣe pé kì í sọ̀rọ̀ yẹn ni kóun pilẹ̀ wá kí jọ̀mọ́ àbí ẹ tó ṣe pé òjò pilẹ̀ ti ká máa inú ilé tẹ́lẹ̀ òun ò ní sọ pé ah, òjò ní rọ̀ yìí yóò wá kí àyílà yóò kálà sáré àbí yóò kí mágírèdè yóò kí ṣáì rárá o torí kò wọn ọ̀fẹ́ kan jáde lọ sí mọ́sálásí tẹ̀ so ẹni tó bá wà nínú ilé yóò kírun kọ̀ọ̀kan lásìkò ẹ̀ ni lóporógbà tó ti láwùjáre àti wà nínú ilé nípa ìpẹ́kọ̀ọ́yá ọjọ́ obìnrin àbára rẹ̀ ọ̀yá gẹ́gẹ́ bí a fi sọ. So. bákan náà ìlọjà sí pé àwọn àwítàrí míì tó lè múyàn tí ó fi kí ìrun papọ̀ ò ní àárẹ̀ ṣùgbọ́n ká tó sọ bí ti àárẹ̀ ìgbà míì wà ẹni tó wà nínú mọ́sálásí wọn lè jó ní rárá ẹlòmíì wà tọ́já sí pé ilé rẹ̀ ti mọ́sálásí ni bí kílé ìmáàmù ó ti mọ́sálásí tọ́yá pé tí wọ́n bá lọ mọ́sálásí tí wọ́n jáde ojú ìpìlẹ̀ ní parara tàbí kó sí pé lásìkò ìtìkáf tó ṣe pé àwọn tí wọ́n ṣe ìtìkáf àwọn ọmọ lọ sílé àwọn tí wọ́n ṣe ìtìkáf inú mọ́sálásí ìpìlẹ̀ làwọn wà sáàsọ yìí pé ìmáàmù tó ṣe pé ilé rẹ̀ ó ti mọ́sálásí òun ọkà jáde sí inú ilé rẹ̀ tí òjò ní pa kó wọn máa ṣe jámù yẹn ni pé kọ́ kírun méjì papọ̀ ń tiẹ̀ kọ́ lọ jókòó síbì kan nínú mọ́sálásí àbí àwọn tí ń fẹ́ ìtìkáàf tó ṣe pé nínú mọ́sálásí pìlẹ̀ làwọn wọ̀ àwọn ò jáde síta so káwọn yóò jókòó wọ́n má kí àlásàrì pẹ̀lú àìlà àbí wọ́n má kí ìṣáì pẹ̀lú magribi àwọn àwọn tí wọ́n jáde lọ síta onìkan ni kí wọ́n kì rárá èyí tó tẹ̀sùn wọn ni pé gbogbo ẹni tó bá ti wà nínú mọ́sálásí lásìkò òun náà ni ó sì kìnnì òun náà ni yóò kì í òun náà ni ó láǹfààní kódà ìbá àjá sí pé kò ní jáde ìtì lókùnrin bàtà bá ti rá àwọn kan tó ṣe pé àwọn ó jáde láti lè já sí pé kí wọ́n lọ sílé àtàwọn tí wọ́n jáde o àtàwọn tí wọ́n ò ní jáde o òun náà ni mo sílẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó kírun papọ̀ ní eh, Muzdalifa àwọn ará Mẹ́kà wà ńbẹ̀ tí ó sọ fáwọn ará maka yìí pé torí pé jẹ́ ẹ o ẹ má bàa ní gbogbo wọn náà ni jọ kí papọ̀ ní ẹ̀ẹ̀kan náà tó yẹ nìkan tí ó tẹ̀sùn wọn iye nípa ti àwíjàre ṣùgbọ́n nípa lára nǹkan tí ó wà túmọ̀ ìrọ̀rùn tó wà nínú ẹ̀sìn náà nìyẹn ọba ti pín àárẹ̀ rẹ̀ tí ọba fẹ́ pé wọ́n máa kírun kí ọlọ́run bá kí ọ máa jẹ kárí irú ààrẹ bẹ́ẹ̀ ààrẹ mi máa ń wà tó ṣe pé a ti ṣe kírun kan gan pẹ̀lú nira ní tí ìbá ti pé irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ lọ torí fún ẹni bẹ́ẹ̀ ìgbàláyè wà bá a ṣe yàwòrán sí àsìkò ojú yẹ kó nà òsì tè náà bẹ̀ ìyẹn ni pé tó bá ti kí àyè látàn tó tiraka láti lè ṣàlùwàlá yálà àlùwàlá olómi ló ti ní o àbí àlùwàlá ilé ìpè ìnìgbàláyè wà fún láti ṣe tọ́ba ti káyé látàn yóò kí àlàzàrì pẹ̀lú ẹ̀ tọ́ba ti kí mọ́gírìbì tán yóò kí iṣẹ́ pẹ̀lú ẹ̀ ìgbàláyè wá bẹ́ẹ̀ látara rẹ̀ tí ó fún ìgbàláyè ti wà kọjá sí pé kọ́ má kí àyílà kọ́ lọ láàdí àsìkò àlàzàrì àbí kí ọmọ kí mọ́gírìbì kọ́ lọ láàdí àsìkò ìṣà látara àìlera èyí tí fún tí ń túmọ̀ ìrọ̀rùn tí ó wà nínú ẹ̀sìn yìí kílẹ̀ rí rẹ̀ òun náà ni ti èyí tá a sọ san tí Ibn Abbas radiyallahu anhuma tó sọ pé arada alla yuhrija ummatahu. bákan náà lára nǹkan tí máa ń múyàn tí ó fi kírun méjì papọ̀ lẹ́ẹ̀kan náà òun náà ni ìrìn àjò ìrìn àjò sì ní gbogbo tí a bá ti ń pè ní ìrìn àjò tó ṣe pé tí wọ́n náà bá fẹ́ dágbére pé ọ̀n lọ síbì kan sọ pé mò ń sèrìn àjò ọ yàtọ̀ sí pé ẹjọ́ fẹ́ lọ sí irú wòròdù nísìn yóò fẹ́ fóun lọ sí wòròdù kò sí ní fẹ́ fóun travel àbí ń lọ sí mọ́níyà ṣùgbọ́n tó bá fẹ́ lọ sí kò yọ lè fẹ́ mò ń travel lọ sí kò gbogbo ibi tó bá sọ pé tí ìbá fẹ́ dágbére yóò sọ pé òun sèrìn àjò láì ṣe gbèdéke pé iye kìlómítà tó gbọ́dọ̀ rìn òun náà ni wọ́n pè àjò tó ti lè ṣe irú rìn àjò bẹ́ẹ̀ ìgbàláyè wà fóun náà láti mú irú ìrọ̀rùn èyí tí a ti sọ lọ yẹn ìyẹn ni pé ẹni tó travel lọ sí kò lágbèjúwe ó rọrùn fún tó bá ti kí àyílà tán kó tún kí àlásàrì pẹ̀lú ẹ̀ ó ti rọrùn fún kọ́lọ́ àyílà lá di àsìkò àlásàrì àbí mọ́kìrìbì náà ni ó rọrùn fún kó kí mọ́kìrìbì kó kí ìṣá ìpẹ̀lú ẹ̀ àdékọ́já sí pé kọ́lọ́ mọ́kìrìbì lá kọ́lọ́ kí ìṣá ṣùgbọ́n ẹ̀rí pé àmú àtúbà mà nínú gbogbo jàǹsọ̀ torí pé àtúbà àsìkò ti ẹ̀dá wà ní àwọn mẹ́rin ló ti pé àsìkò wọn ọjọ́ra wọn sòyẹ lọ́fàá tó yá sí pé ṣẹ̀ríà ó fi yọ̀ǹda síbẹ̀ bákan náà lára ń tá sàkíyèsí nígbà tá a bá ń sàlàyé nípa dídàrún pọ̀ pẹ̀lú àwíjàre yìí ìrun méjì lèèyàn lè dà papọ̀ kọ̀rọ̀rùn nínú ṣẹ̀ríà láti da ìrun mẹ́ta papọ̀ yẹ ni pé gbogbo báyìí wọ̀ jẹ́ ó láǹfààní láti mọ́kí àìlà kó tún mọ́kà látàrí kọ́ wá lọ kọ́ wá lọ kí papọ̀ ní àsìkò mọ́kìrìbì kọ́rọ́rùn bẹ́ẹ̀ ìyẹn sì máa ń wáyé bóyá èèyàn travel so èèyàn wà nínú mọ́tò mọ́tò wà á dúró rárá tí àsìkò àìlà ò fi lọ tálàtàrí náà fi lọ tí mọ́kìrìbì ò fi dé ọ̀yà kì nínú mọ́tò bẹ́ẹ̀ àtẹ̀yìn wà nínú plane so ní àsìkò ìrun mẹ́ta yóò bá fi bọ́ so ọ yà kí bọ́ ẹ pé ìgbàláyè wà gan nínú plane yálà àsìkò lọ àsìkò lọ so láti já sí pé kéèyàn kírun nínú plane kódà ìbá ti fi lórí ìjókòó rẹ̀ bẹ́ẹ̀ bí a ti padà máa ṣàlàyé ní ọjọ́ iwájú pẹ̀lú òkúta. sókè ní pé ẹni tó bá jẹ́ arìnrìn àjò ìgbàláyè wà fóònù náà láti ṣe irú nǹkan sí àṣàlàyé yẹn ṣùgbọ́n máa ń wáyé kó ṣe pé èèyàn fẹ́ àyílà báyàn lẹ́kọ̀ọ́ lápèjúwe ó ti wá káyílà ó ti ká làásàrì ìlọ́wà gbéra kó wá sí so ọkọ́ dé Ìbàdàn àbí síwájú kí ó tó dé Ìbàdàn àlàásàrì ò tíì ó dé Ìbàdàn bóyá bí irú aago mẹ́ta ó sì ti kí àyílà àti mọ́gírẹ́bì àyílà àtàlásàrì ó ti kí níbi one àbí two. nígbà tí ó di ìbàdàn sí ọjọ́ bíi three thirty àsìkò àlásàrì ò sì tó sígbà wọn bá pe ohun àlásàrì yẹ tí yóò tún sí ohun àlásàrì míì kì í gẹ́gẹ́ nǹkan tí a sọ kò ní kì í má torí pé ọ̀nà ọ̀bọ̀ ò sí irun ọ̀ràn àyàn ẹyọ kan lẹ́ ọ̀ràn àyàn lẹ́ẹ̀mejì fún yàn ẹ̀ẹ̀kan péré náà ni lóporúgbà tó yẹn bá ti kí níbàámu sí bí àti gbé kalẹ̀ kódà ìbárajà sí pé nǹkan yẹ padà kúrò fún àwíjàre yẹ padà kúrò fún ti parí nù ìtumọ̀ ní pé ẹni bá délùú rẹ̀ síwájú kásìkò òrùn ẹlẹ́ẹ̀kejì ó tó lọ kò ní dárùn ẹlẹ́ẹ̀kejì yẹ padà mọ́ sọ ti lọ nù akálàṣe tọ́wá ṣe pé bó ṣe ń bọ̀ ọyà mọ́sálásí ni wọ́n wá gbé dúró èyí tó súnà nàbí wa Muhammad yóò bá wọn kí ìrun yẹn ṣùgbọ́n àrùn tó kí náà fi lànà kìí ṣe pé yóò tó kí lánìyàn àlàáfíà rẹ̀ torí pé arákùnrin kan wọlé báyẹn láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam bí a ṣe kírun ta anabi sáré pé ọdá tó sọ anabi wa bí léèrè pé ah kí ló ṣe sí ìwọ kírun lára ìwà tó wà fànàbí nù anabi ọjà gbé máa ṣe ah ìwọ jẹ kòkì ni kò sọ̀rọ̀ òdì sí ọkọkọ béèrè kí kí ló fà yá sí pé gbogbo yẹn kírun tó fi kí tó wá sàlàyé pé torí kò ti kírun nítorí wọn síwájú kó wọn tí ó dé mọ́sálásí náà ànábì ni pé mọ́sẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbà ní. wọ́n ti bá wọn tí wọ́n wà mọ́sálásí tẹ́ ń kírun ẹjọ́ kírun yẹn ni. kódà ìbá àjá sí pé o ti kí tẹ́lẹ̀ tó a pé pé ẹni tó bá sìnrìn àjò padà sílùú ẹ̀ tí èsì pé lé lọ́gbà lọ ó bùkátà sí pé kọ́ lọ وتم ربيع قلوبنا وجلاء حزاننا وذهاب همومنا ونور صدورنا على هم اقسم لنا ولا تجعل الدنيا أكبر همنا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر قوم إلى صلاتكم ورحمة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله عيال الصلاة عيال الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله